وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى lẹ́yìn tí a dá ọpẹ́ fún Allah a ṣe asalatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam المبعوث رحمة للعالمين النبي في الله سبحانه وتعالى في kò lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí a sọ́látù náà máa bá wọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyam lẹ́yìn a máa tẹ̀síwájú lé ní ta'ala nínú àlàyé àwọn pàtàkì àti ìmúrakalẹ̀ de Eidul Adha tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ṣe ní ẹ̀sìn fún wa ní ìtúnṣepọ̀ wa dájúkọ wá báyìí táwa náà sì dájúkọ táǹbẹ nípò ẹni tí ń bẹ náà wà subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa 'izzihi wa fadlihi nínú díẹ̀ tọ́jọ́ kù sí náà kọ́lọ̀ mọ́ṣá kàwá kún ẹni tí yóò di jọ́sìn náà ṣe kọ́lọ̀ subhanahu wa ta'ala wá fún wa ní ikhlas àti mutaba'a láti lè ní ẹ̀san lórí iṣẹ́ náà ní ọ̀sẹ̀ tó kọjá bóyá ní halqa ìjọ sunday a ṣàgbéyẹ̀wò alámọ̀rí ọ̀rọ̀ kan nípa àkọọ́lẹ̀ tó wá látọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam pé tí ẹnì kankan bá fẹ́ pa ẹran tàbí sínú apé ìdàdá kọlá sílẹ̀ àṣẹ tí mẹ́wàá àkọ́kọ́ ní oṣù Dhul-Hijjah bá wọlé wa arada ahadukum an yudhi tánàbí ní tẹ́nì kọ̀ọ̀kan bá wá gbèrò pò ń fẹ́ pẹran tàbí sínú àwa ní kò gbọ́dọ̀ mú nǹkan kan lára rẹ̀ kò gbọ́dọ̀ múrun kò gbọ́dọ̀ gé kaná kò gbọ́dọ̀ gé orí kò gbọ́dọ̀ gé tàbíyá kò gbọ́dọ̀ gé tìrúgbọ̀n ó pọ̀ ẹ̀ bẹ́ẹ̀. so láàrin ọ̀sẹ̀ yìí àwọn èèyàn ọlọ́kan òjò kan wá ń sẹ́ndì fídíò kan sí mi ọkùnrin kan wá ń takò hadithi ká nídájọ́ nìkan ló takò ní kò bá ti ṣẹjọ́.

ọwọ́ adi láàárọ̀ àná ìkànnú àwọn àwọn àlùfáà nílẹ̀ yorùbá yìí náà àwọn ti wá wo kíni àwọn tó wà lóyún tó sẹ́ǹtì ẹ̀sìn mi náà sì ń fi wò àwọn náà wá wò wọ́n wá ní àbá àṣẹ ti wo kíní ti wo ní ọ̀wọ̀ yìí à ń sí ìwúlà à wọ́n lè wo mo wá wo fídíò lálẹ́ àná bẹ́ẹ̀ náà mo sì ń ṣe subhanallah àtọkùnrin yìí ti ìjàmbá tó tó yìí táàmù tọ́ adúwà máa lọ láàárọ̀ yìí àwa fẹ́ sáré yànnàná àwọn ọ̀rọ̀ lórí hadithi ummi salamata radiyallahu ta'ala anha wa ani sahabati ajma'in tóyìn yóò mọ kéèyàn mọ dáadáa irọ́ àdápa irọ́ mi wá pọ̀ kí ẹ sì mọ̀ pé mi wọ́n sọ kí ní kan pé gbogbo àwọn ẹwẹ̀wẹ̀ báyìí èmi ò ráwọn ní problem ṣe ríra sùn wọn òun gangan ní problem wọn o lọ́nà ìdáká na rọ́bùl bẹ́ẹ̀ ṣe bí tọ́bìrì zọríbà ní alátẹ́lù ní ṣìbíyà na fi hàn alárọ́kù péńjọ tẹ bá ti rí tí ó di di mọ́gàjì ilé kan àbí baálé ilé kan tó wá gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta tó bẹ̀rẹ̀ sí nílùú alátẹ́lù ní ṣìbíyà na fi hàn alárọ́kù tí gbogbo àwọn ọmọ kéékèèké inú ọ̀hún ọmọ bẹ̀rẹ̀ sí ní tábẹ̀ sí ní mú jó tán rè bí tán ṣe gbogbo ẹ̀ ẹni bá ń bú àwọn ọmọ nì pé jẹjẹ ń jó ẹni mi ò ṣe é dá o tálọ yóò bú jọmọ mọ́tàjí ti lùlù ní méjì mọ́tàjí ti wà yóò bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ìjọ kàwú ti ń kọ oníkórin ń ti ń lùlùkulù àwọn kan ti ti ní ẹ̀wọ́n nígbà òtí dé lọ́dọ̀ ti wà ọ́ àtìlá máa a máa pè lẹ́dẹ̀ rẹ̀ máa máa pè ní kàwé ọkùnrin bẹ́ẹ̀ ló ti ní máa pè káwé gbogbo àkàbà yẹn náà yẹn gbá wọn kàwé ló kù sí rivers níjọ kàwé ti ń lùlùkulù tí ti ń kọrin kórin ni ti ń lu bẹ̀m̀bẹ́ ẹgbẹ́ dà ń ké ọ̀rọ̀ níbẹ̀ dàbí aláṣejù wọn ló sílẹ̀ fúnlẹ̀ fún gbogbo àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ báyìí pé kí ni jẹ́ bẹ́ẹ̀ ó sì tako hadithu tẹwárí mọ́ni àdùkí káwọn máa ń lò wọ́n ní àdùkí pa irọ́ mọ́ ìmọ̀ o tẹ́ o ti gbé irọ́ gan irọ́ ni o irọ́ lálára ẹ̀ ó sì gbé irọ́ kalẹ̀ bí kó wá máa kankan kó máa kankan lẹ́yìn irọ́ ti ń pa irọ́ wọ́n kí ní kan bẹ tí mo lọ́wọ́ bá ṣe fún wa ńlẹ̀ Yorùbá gbogbo àwọn tán wà da ọ̀rọ̀ yìí Ọlọ́run sọ lè kan fún wa pé Ọlọ́run ṣé àyè kéwu wọn kí kéwu yé wọn ẹni sì ń fún wa lẹ́nu ọ̀rọ̀ sọ báyìí o ẹni sì kéwu wa yé wọn ni subhanallah wọn dà nǹkan nìrú àti tún ṣé wàá dọ̀nà kódà yóò di wàhálà kódà yóò di ẹjọ́ níbi nígbà wọn bá da gbogbo ẹ̀rú tán abọ́lọ́run sọ̀rọ̀ fún wa pé báwọn ti fẹ́ mọ dàrú tó yìí kapásítì ìmọ̀ wọn tètè fún wọn láti rí ẹni pé bí káwọn náà bá bẹ̀rẹ̀ tiẹ̀ nídìí kí ní padà máa ń tẹ̀lẹ̀ ẹgbẹ́ ma yọ ilé wọn ni pé wà á gbàgbà wọn sọ pé ilé yìí kò rí bẹ́ẹ̀ wọ́n yẹ pé tó wà wọn nítorí wí kọ́ bó ti wà ní. ó yá padà sọ̀rọ̀ padà ní ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀rọ àti mistake yìí ti ẹ̀rọ àti mistake ayé ẹ̀kọ́ bó pupa ní ibi ni bó funfun ní ọ̀rọ̀ nìyá yé mi ní méjèèjì tóun náà múra gan lórí hadith Ummi Salama radiyallahu anha ọ̀tọ̀ ní kókó tòkópè ọ̀tọ̀ ní kó wá mọ dáadáa payọ́ mọ́ìmọ̀ ọ̀tọ̀ gbogbo irọ́ àti láàárọ̀ ìwé ilẹ̀ ìlà ta'ala mo ṣe wá dúpẹ́ ọlọ́run pé ọlọ́run jẹ́ wó ládùúgbò táwọn èèyàn ti sẹ́ńdì ẹ̀ ni ìfi líǹkì ọ̀pinnu pé àwọn eléyìí àpò ọmọ ń sàkókò olúwa rẹ̀ lóko ọ̀rọ̀ ìjọ abáti nígbà lẹ́kọ̀ọ́ láì lóògùn ní kí n mọ kí bọ̀ àbí tí n bá rí i pé ó bá yìí tẹ̀lé ìdí attention àwọn ọmọ dúpẹ́ bọ́lọ̀ pé alẹ́ àná ni mo tó mo tó padà rí wò nínú mi wá dùn pé ọ nípa ọ àsìkò mi ò ní ṣòfò lọ́dọ̀ tiẹ̀ nígbà abilẹ̀ bá mọ́ àá ní ìdòkú tẹ̀síìlì láàrọ̀ ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ fẹ́ nú èèyàn máa fi kò bínú ọlọ́ni ọlọ́run mọ́sọ̀rọ̀ tiwa lọ́rọ̀ fẹ́ nú gbogbo tá a bá sọ́njú kó ilé nìyí ọlọ́run mọ́jà àparọ́ mọ́ ìmọ̀ yóò ṣe léde sí bẹ nínú kíra kó ṣe léde sí bẹ lọ́dọ̀ àwọn àlùfáà mọ́jà jàǹbá ilé kankan nínú àwọn àlùfáà tí wọ́n ti lọ àwọn ò ní parọ́ àwọn àlùfáà á tún wọn mọ́ bẹ ọlọ́run mọ́jà máa parọ́ mọ́ àwọn àlùfáà ẹni pé ní wàá táwọn ilé ìmọ̀ ìsinmi pé wọ́n máa parọ́ ìmọ̀mọ́ ní kí ló mọ̀ bá dì tún yóò ọ̀rọ̀ tó gbóyé insha Allah ta'ala ọ̀rọ̀ sáà máa pàwá gbogbo ẹ̀lá dé lẹ́nu ibi ìdílé láì ká ara sọ́mọ́ ní wọ́n ká lọ́rọ̀ ìjọ fọ́lẹ́ ọlọ́mọṣá sàánú. àkọ́kọ́ hadithu ummi salama ummi salama ni mọ́mọ́ pé ní ummi salima mọ́ rárá rárá náà rẹ̀ nù yéé ṣe ummi salima ummi kiri jama ummi salama awiyo nísì wọn náà sọ ẹ̀rọ àti wọn ní yàtọ̀ bẹ láàrin ẹ̀rọ àti àwọn tí nìkan bẹ gẹ́gẹ́ bí àfà tọ́sí lẹ́mọ dá sọ́rọ̀ ìmọ̀ tọ́ tó wá fẹ́ jẹ́ni tí ó mọ tako àwọn nǹkan kan irú ẹ agbọ́dọ̀ bá ẹ nípò pé kọmọ wà lẹ̀ kọ́ sì kún kẹ́kẹ́ láti lé àwọn tó bá ti ń di pé ìwọ tó fẹ́ tako láńkan láńlá kan sáwárí pé ọ̀kún kẹ́kẹ́ láti lé àmọ́ yọ ní ọlọ́wọ́ àwọn òní gbogbo ìlú ìjẹmọ́ wíwo gbogbo òròyìn ìlú ìjẹmọ́ bí ròyìn wa látara gbọ́rọ̀ àwọn oníwo wọ́n rárí pé nínú sí àrò àwọn àfà tí wọ́n ti lọ èmọ̀tá máa ń fi ròyìn hàn kó náà nù a máa fi ròyìn a máa hàn yín ni làánà ṣe wa nínú pé èèyàn máa ń ọ̀rọ̀ mímọ̀ láyé àbáyé ní ádàbọ̀ mímọ̀ الشيخ العلامة صالح الحسين يعني حمد الله تعالى ورعاه àwọn tí ń bẹ láyé wọ́n ń bẹ Madina àgbààbá ni wọ́n àwọn náà nàárẹ̀ tí ọkùnrin kan tó náà fẹ́ dàbí kàwú wá lẹ̀ yorùbá òun náà máa ń takò Sahih Bukhari nígbà wa takò lọ́wọ́ ní Sahih Bukhari dẹ̀ ń wò kì í ṣe mọ́ Bukhari ló kọ́ ẹ̀yìn ta ló kọ́ ó bá dẹ̀ tó kọ́ ni Jum'a Muhammad Ismail juma muhammad ismail subhanallah <laughs> meanwhile àwọn adéjìlá tó jẹ́ pé juma ló kọ́ àti wọ́n rí àwọn àrí pé ìtàn kọ́ bẹ̀ ni pé jama'ahu muhammad bin ismail jama'ahu kú wọ́n bá ló bá sọ di juma meanwhile kí máa kọ́ bẹ̀ jama'ahu irú yí bá àwọn abẹ́ ìforíjì ìròyìn wọ́n fa dèdè ilé yìí bó ti máa rẹ̀ o irú rẹ̀ kọ́ ní máa tako Bukhari ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ làwọn ilé yìí náà tó fi páyọ̀ gbọ́ ọ̀rọ̀ Ummu Salima Salama mùsàlùmá fi gbà àbí ṣe gbà ìgbà tí ó kọ́ ní misnaf àbí ṣe gbà misnaf kí àwọn kí ní kò ní yí ọ̀pọ̀lọpọ̀ wa ta bá ń gbọ́ báyìí a mọ̀ wọ́n pé àbí wọ́n ń sọ mistake wọ́n ń gún wọn sọ mistake wọn ṣe rí iṣẹ́ tọ́lá wọn fẹ́ gbà yẹn iṣẹ́ páwọn lè ta fún tó bá wu àwọn yẹn ẹni tí ó bá tiẹ̀ kọ́kọ́ ti wú ẹ̀ ìmọ̀ rẹ gbọ́dọ̀ ti kọ́kọ́ jiná tí ó mú lẹ́dúnkù àmọ́ yìí èèmọ̀ yóò mú lẹ́dúnkù kò jiná ẹ̀ẹ́kẹ́yanjú ẹ̀mọ̀ wá takú gbogbo láwọn àlfà tí wọ́n ti kọ́lẹ̀ sínú over one thousand years ago over one thousand two hundred years ago over one thousand three hundred years ago adídì sí ìdàpọ̀ yìí adídì over one thousand four hundred years ago ìwọ́n ti délé ní ọtí ìdàpọ̀ lẹ̀ yorùbá yìí. èyí tó tún dàpọ̀ náà ó lọ rèé kí ọ̀rọ̀ àwọn èèyàn kan ní o tí ó fi sọ pé òun kí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò tó wá sọ bẹ́ẹ̀ kí wọ́n ń sọ bíi pé òun lòún ṣe research á ti mọ́ bí tó ti kó ibi ọtí lọ kó àwọn yìí ń jiná níwọ̀nba ìwọ àìjínà tí ẹlọ́rí mọ́ pìjẹ́sì rẹ̀ lẹ̀ yorùbá ń tó ọ láti rí mísúnàbù kọ́rọ̀ ilé yáwọn èèyàn ẹni tó mẹ́ta kó yorùbá kó wá ní ẹ̀yìn ọmọ yorùbá ẹ̀ gbọ́ yorùbá yín dáadáa ó wá lóun fẹ́ mọ kọ̀rẹ́kì àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ti lọ tipẹ́ ó wá jọ ọmọ yíbù ó wá bẹ́ sọ̀rọ̀ pípé ẹ má máa sọ yorùbá pé ẹ̀ràn pé wọ́n bá ní màá gbá ẹ létí jí ètùmọ̀ rẹ̀ ha máa gbà á yálé ẹ máa sọ fún yẹn pé wọ́n gbá lójú jí ètùmọ̀ rẹ̀ ó lè túmọ̀ sí pé wọ́n jàǹbá rẹ̀ lé owó àbí ó dẹ̀ tí lè túmọ̀ sí pé wọ́n gba létí náà àyíbẹ̀ ẹ̀kọ́ ni àyíkọ́ gbá ní sọgbà lójú àyíbẹ̀ àbí wọ́n yé lò bẹ́ẹ̀ kọ́mọ yíwo wa dé kó wá fẹ́ kọ̀rẹ́kì báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ ò gbọ́ èdè dáadáa ẹ má máa sọ iwu má ẹ má máa sọ iwu wípé má máa ẹ lójú fẹ́ni tó bá gbáyàn létí torí pé máa gbà ẹ lójú ìtumọ̀ rẹ̀ ni pé ó jí owó rẹ̀ ẹ má máa sọ pé máa gbà ẹ lójúmọ́ fẹ́ni tí wọ́n bá fún nígbàtí máa fún ẹ nígbàtí nìkan ní sọ bó ti sọ yorùbá rí o ọmọ yorùbá tó bá dérú ìwé láwùjọ kí lẹ kọ́kọ́ ní ọ̀rọ̀ tí yóò bá fi ẹ̀kọ́ rẹ ṣe èdè wa ṣé tó ń sọ yorùbá bíi bọ́rọ̀ àwọn ẹ̀yìn nù ọ̀rọ̀ ìmọ̀ tó máa ń fẹ́ yẹn níbi wọ́n ti ń gbègbè tẹ̀ wọn níbẹ̀ ọ̀rọ̀ tí ò yé yín ilẹ̀ ń wọnú ẹ̀ àkọ́kọ́ ẹni ọkọ yanjú irọ́ báńtà báńtà àkọ́tí wọ́n kọ́ pa ṣéjà máa mọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ pa ọ̀nà méjì mo lẹ́bi já irọ́ ó ní àdínkù Ummi Salama ó ní àkọ́kọ́ Ummi Salama ló gba wa látọ̀dọ̀ ànábì ó wáyé lẹ́ẹ̀kejì ní pé Sa'id ibn al-Musayyab àtìlẹ́pẹ̀ ní Sa'id ibn al-Musayyib méjì lọ́wọ́ nínú mímọ̀ pé Sa'id ibn al-Musayyib òun ni ẹ́ ló ti gbà wá látọ̀dọ̀ Ummu Salama hádà kẹ́lẹ̀ hádà kẹ́lẹ̀ eléyìí ní ìsìnkú sọ́hùn aláìrọ́ ni yìí tó sọ̀rọ̀ jọmọ́ kí lápé jọmọ́ ìrọ̀ ni ṣẹ́mọ̀dí ọ̀nà tí àdíìsì yìí fi gbà wá láti ọ̀dọ̀ yá wa Ummu Salama radiyallahu ta'ala anha wa 'an sahabati ajma'in kìí ṣe ọ̀nà ẹyọ kan kìí musayyab nìkan jòkó takó ọ̀rọ̀ ìmọ̀ ṣe bí ti ṣe ìwádìí dáadáa tíwádìí yẹn ó ti fi ọlọ́kàn balẹ̀ pé ah n tí mo fẹ́ lọ pìrìsẹ́ǹtì níta yìí kò ní ṣe kíni kò ní yàtọ̀ àmọ́ mo fẹ́ pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ ìmọ̀ ní àwùjọ tí wọ́n náà ti mọ̀ pé ẹjẹ́ àwùjọ tiẹ̀ nìkan ó yẹ kó farabalẹ̀ sọ̀rí ipò àkọ́kọ́ ó ní sọ̀rí Sa'id ibn musayyab sọ̀rí Sa'id ibn musayyab ìyẹn jẹ́ number what number one sọ̀rí ipò ẹlẹ́ẹ̀kejì ní ìtóhun náà sì tó bẹ̀sẹ̀ nílẹ̀ tó sì tún rídí jòkó ó ní tọ̀ríkà abi salama tọ̀ríkà bí abi salama ó di mélòó bá jọmọ́ ó di méjì tọ̀ríkù ẹlẹ́ẹ̀kẹta ó tún wá ní tọ̀ríkì mọ́átín an ummi salama obìnrin kan òun náà tún gbà wá látọ̀rọ̀ ta ní ó ní salama ó di tọ̀ríkù mélòó ẹ̀ta ìwà tí ó tọ́ wá pa dúró lọ́la ńlá pé ọ̀nà ẹ̀yọ̀ kan péré òun ló bá látọ̀dọ̀ ọ̀gbìn sálámà rọ̀bì ọ̀la àná eléyìí àkànfi já irọ́ òní àkànfi jẹ́ kí ni jama àti já irọ́ ẹ̀jẹ̀ wa béèrè kiri kan ní hadith wo ni gbogbo wa mọ̀ lórí àníyàn táwọn lè ka hadith kan wà jazakallahu khairan níbi tó gbajúmọ̀ dénú innamal a'malu bin niyyat wa innama li kulli mri'in ma nawa sẹ́ráàbì ìsì innama al-a'malu binniyat tí a gbọ́dọ̀ lẹ́nu tiwọn náà tí a gbọ́dọ̀ lẹ́nu gbogbo kálukú wa tí wọ́n bá ń wá àdíìsì wo ló yẹ ká fi irú délé ìjẹ́bi ròyìn àdíìsì àdíìsì àkómi sálámà ìwò àdíìsì Umar yẹn ni torí pé àdíìsì ni lọ́dọ̀ àbọ̀ ní àdíìsì kò sí tọ̀rí ikù tó lálàáfíà dọ́dọ̀ ànábì àbí tọ̀rí Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu Umar nìkan nítorí ikù rẹ̀ ní àlàáfíà kí wọ́n kọ́ jẹ́ ìmọ̀ alákọ̀ọ́kọ́ lára hadith ni ẹ̀mẹ́ lẹ́ẹ̀kejì o wá ní pé àwọn tó wá ń gbà wá látọ̀dọ̀ Umar èèyàn kan péré lórí hadith yẹn ké látọ̀dọ̀ Umar ẹni tí ó tún ké lọ́dọ̀ ẹni tó ké lọ́dọ̀ Umar èèyàn kan péré òǹtúlò náà ẹni tí ó tún ké lọ́dọ̀ náà èèyàn kan péré náà ìgbà tó wá dórí ẹni ẹlẹ́ẹ̀kẹ́ tàbí kẹrin yìí làwọn èèyàn tó pọ̀ tó wá ẹ̀dàkùn káwá ní mùsùlámà nìkan ló gba àdìsí wa kájẹ̀ tó wá ní sàáìd bin sayyid nìkan ló gba àdìsí wa pẹ̀lú àdìsí innamal a'malu binniyat àti gbogbo wa dọ́n kàmi tí ó fẹ́ umar nìkan olójékin olóògbà alátó la nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam èwo ló yẹ ká rò pé káwọn ra fẹ́ wò pé ah àdìsí yóò mọ̀ ẹ́ káwó iye ò a ń pe bàbá kan ní mọ̀kásọ́rù náwárí ọ̀làwọ̀ àbá àmọ́ pé wọn ọmọ kí o alìmáàmù náwárí ni wọ́n àlejò àpọ̀tọ̀lọ́ ọ̀rọ̀ àwọn méjì mo fẹ́ mú wá àti ọ̀rọ̀ àdáàmà ti ń lọ́rọ̀ jọ nígbà táwọn ṣe àlàyé kíra àfa ìṣe alìmáàmù náwárí àlejò àpọ̀tọ̀lọ́ àwọn adébí àdìsí náà mọ́ta àmàlù bí nìyà àwọn ni wà fi yìí tó min tó rọ́fì ìsìnà wà fi yìí tó rọ́fì في طرف الإسناد إنه رواه ثلاثة تابعيون aládìbí àwọn tábì تابعين kan ló gbà wá o ṣùgbọ́n àwọn tábì mẹ́tẹ̀ẹ̀ta yìí ba'duhum an ba'd tábì kan ké lọ́dọ̀ tábì kan tábì kejì náà tún ké lọ́dọ̀ tábì kẹta tábì kẹta ni wọ́n ké látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu torí pé Yahya òun ké látọ̀dọ̀ Muhammad muhammad ke látọ̀dọ̀ alqama alqama ló wá ke látọ̀dọ̀ umar ibn al-khattab radiyallahu ta'ala anhu ìmọ̀ alákọ̀ọ́kọ́ nù èyí ẹlẹ́ẹ̀kejì ibn rajab bin hanbali alayhi rahmatullah qali hadha al-hadith الحديث الذي تأتيه حديث عمر تفرد بروايته يحيى بن سعيد الأنصاري يعني يحيى بن سعيد الأنصاري لدى بوا عن محمد بن إبراهيم التيمي عن علقمة ابن أبي وقاص عن عمر ابن الخطاب رضي الله تعالى عنه جماعة علقمة ولك لا تدع عمر محمد بن إبراهيم التيمي يعني رحمة الله أو رضي الله عنه ولك لا تدع علقمة يحيى ابن سعيد الأنصاري ولك لا تدع محمد بن إبراهيم أتدع يحيى ابن سعيد أولي أولي يتقوى تواقبها بعد ذلك رجع بهم قني ثم رواه عن الأنصاري الخلق الكثير والجم الغفير فقيل رواه عنه أكثر من 100 راوي يعني تقبل تدو Yahya bin Sa'id al-Ansari nìkan wọ́n lé ní 200 ọmọkéw tó kí látọ̀dọ̀ Yahya bin Sa'id wàkílù rọwáwù ánú sábùrú yàrọ́rù ó láwọn ọ̀gán ní ìsọ́pẹ̀bí 700 students ló kí látọ̀dọ̀ Yahya ibn Sa'id al-Ansari alayhi rahmatullah tábàwòrú àdìsí ní èèyàn kan ló lálàáfíà fún balátọ́dọ̀ àdánì èèyàn Umar bin Khattab èèyàn kan ló lálàáfíà ìpokọ látọ̀dọ̀ Umar ìdí sọ alùpàmù èèyàn kan ló kọ látọ̀dọ̀ alùpàmù ìdí Muhammad Ibrahim sẹ́yìn èèyàn kan ló kọ látọ̀dọ̀ tiẹ̀ náà tí ṣe Yahya bin Sa'id al-Ansari tó ń àmọ́ nítorí bó fẹ́ kóyè méjì sáwọn èèyàn náà ni lórí àdídì Ummi Salama ó jẹ́ kó máa pariwo pé èèyàn kan náà ni ó èèyàn Sa'id Musayyab ni apadà wá discover pé irọ́ gan-an náà tó lọ ń pa jẹ́mọ́ yóò jẹ́ nǹkan àkọ́kọ́ ìkẹ́lẹ̀ kejì ọlọ́kún sànù wa o ọlọ́kún là wa o ó ti ìbọn jẹ́ kí ìmọ̀ mọ́jọ́ dàrú ṣùgbọ́n sáwọn ènìyàn mọ̀ pé òtí báwọn ò bá àtijọ́ dàrú tó wàláì kò ní dàrú ó ní wọ́n parọ́ àdíìsì yẹn mọ́ Ummu Salama ni ìgbà tó wá bẹ́ẹ̀ tú kéwú débẹ̀ tó bẹ́ẹ̀ tú kéwú débi pé wọ́n parọ́ rẹ̀ ni ó ní nítorí pé àdíìsì yẹn mọ̀ọ́kúfù ni ó wá rí ó wá ń kéde wípé mọ̀ọ́kúfù nàálà Ummu Salama ó ní tàbí ó tún ní o ó ní wọ́n gbé e lórí umu salama ni kìí ṣe umu salama ló sọ subhanallah wọ́n gbé e lórí kótó wà mawqufun àlá òun wá tu sí pé wọ́n gbé e lórí umu salama wọ́n gbé e lórí ẹ̀ mawqufun àlá tẹmọ tó dàrú bẹ́ẹ̀ ni pé mawqufu lọ́dọ̀ àwọn oníhàdí kí ni ń jẹ́ bẹ́ẹ̀. á ah, ọlọ́bọ̀ sánú aláwùjọ wà yóò ó tẹ̀sí kílèmù pé àtàrà bẹ́ẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ dọ́gbọ́n parọ́ rẹ̀ mọ́ ẹni tó sẹ̀mí lásìkò ànábì ni àbí ìfìyàn ẹni tó sẹ̀mí lásìkò ànábì subhanallah àwọn ẹni yẹ dàkún ẹlọ rí kẹ́kọ̀ọ́ ìmọ̀ kẹ tó mọ dátọ́rọ̀ ìmọ̀ odò ìmọ̀ fẹ́ kọjá ní kéèyàn kan mọ́ ń kánlu kì í ṣe kẹ́ẹ̀kan wọn fẹ́ kàn kọ́ lárúbáwá kẹrẹ́ mọ́ fi dátọ́rọ̀ hadith sẹ́wọ́jọ́ tí kàwé náà ti bẹ̀rẹ̀ títí ń tú àlàdísì mọ̀rùfò àti ìdàgbéga ẹgbẹ́jọ́ tí yóò ti tú àti mọ̀rùfò sí ìdàgbéga tẹ́lẹ̀ iná bá túnmọ̀ púpọ̀ àlá tí sàgbélé lórí jàǹsẹ́ èèyàn ní tẹ́mọ̀ púpọ̀ yóò máa rí pé egbò ní tọ́ kínú egbò ní tọ́ náà àyìmọ̀kẹ́ wọ́n gorí ara wọn inna lillahi wa inna ilayhi raji'un ṣùgbọ́n ala ummi salama ó ní wọ́n gbé e lé e lórí ní ọkọ́ ló sọ ọ̀tọ́ ní al-hadithul ọ̀tọ̀ ni alhadithul mawqu ọ̀tọ̀ ni alhadithul maqtu àwọn nǹkan yìí terminology ni lọ́dọ̀ àwọn àfúnni hadith islahatu ni tó ní tí ń tọ́ka lé lórí tọ́ka sọ pé hadith yìí marfu'un wọ́n gbé kàwú wọ́n àtẹ́gí ni wọ́n gbé hadith tó gbé gbégbá lọ́bú kájẹ̀ ní wọ́n fẹ́ tún pé à mọ̀rùkú táwọn ní àdíjì máa ń pè ó pé ìtumọ̀ rẹ̀ ni pé àdíjì sẹ́nà sábà sọ́dọ̀ ànábì kò bá mọ̀ dáa kò bá mọ̀ sí kí ni jọmọ́ kò bá mọ̀ dáa kò bá sì fi ní lọ́kàn balẹ̀ ọmọ ìlọ tún lógà lásán oníjẹ́kẹ́ lè níbi yanjú ẹ̀ mọ̀rùkú ò ní pé àdíjì yìí wọ́n wá díẹ̀ títí wá díẹ̀ títí ó dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìran méjì sí marfu' alìwọ́ lè jẹ́ marfu' lafzan marfu' pé marfu' eléyìí ọ̀nà sábà rẹ̀ ó dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀rẹ́gẹ́ marfu' hukman ma'azira marfu' hukman ni pé kìí ṣe kó dọ́dọ̀ ànábì pẹ̀lú gbólóhùn pẹ́ ní tó ṣe ìwáyà rẹ̀ wá nà sábà rẹ̀ sọ́dọ̀ ànábì ọ̀dọ̀ sàábé náà ló dé àmọ́ngbàtà wo irú ọ̀rọ̀ yìí sàábé yóò ní gbọ́ àwọn àbúrò ní eléyìí marfu'un hukman wọ́n tó jẹ́ marfu' haqiqatan àbí iná ńlá mọ́lẹ̀ tó nínú lágúdú ẹ̀ lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam marfu'un tọ́lá ní alhadithul mawquf ìtumọ̀ alhadithul mawquf ní pé kìí ṣe àríkí ọ̀rọ̀ yìí gbogbo lágbájá gbọ́lọ́dún lágbájá lágbájá gbọ́lọ́dún lágbájá ọ̀dọ̀ ẹni tó pin sí ni àìsà kò dọ́dọ̀ ànábì ọ nítorí pé mo kú gbóná wọ́n fi parọ́ mọ́ àhàn fi parọ́ mọ́ àìsà ìtumọ̀ rẹ̀ ni pé àìsà gangan ló sọ ọ́ pàmò wọn ṣe so ìjẹ́ márùfúrù tí ama márùfúrù àmàrùsọ́rì ìjẹ́ gíní tí ẹ̀rí gíní mọ́kú so mọ́kú bù ní pé ìwádìí rẹ̀ kò kọjọ́ ọ̀dọ̀ sàábí so tó bá ní mọ́kú bù ní tó ta ni omi sálámá radiyallahu anha

ẹmọ yìí tí ò bá sì yé kò lókọ méjì ni ó ṣe kò yé náà ni tó tí ò bá yé èèyàn yìí wà fasalu ahla zikri in kuntum la ta'lamun yìí in tó ń bí mọ̀ kú bò ṣe mọ̀ kú bò rẹ̀ túrùkù ní bá wa ẹgbàjọ́

àbí tó lọ́sọ́dọ̀ Abu Salama àbí tó lọ́sọ́dọ̀ imra'atin an Ummi Salama tí ó gbéyìn náà imra'a tí ó máa ṣe dákọ rẹ̀ ẹwọ̀n kó ti ní yùrù ayébẹ̀kọ́ kí lálàyé rẹ̀ gbogbo ẹ̀ láwọn afá àti àlàyé ló ti rà bàbá ní amọ̀ yìí ó lè mọ iye ọ̀pọ̀lọpọ̀ wa mọ́ kì í dá sí sọ ìfẹ́ lómi ti wò pé kí so ìyẹn àwọn túrùkù yìí àtàwọn àtàlìlì yìí èyí tó jẹ́ mọ́ òkú bà ń bẹnú ẹ̀ èyí tí ti ń jẹ́ mọ́ òkú àná ṣe kí ni ń bẹnú ẹ̀ ìjẹ́ nígbà tí gbogbo ẹni tó lóun gbọ́ tó gbọ́ tó gbọ́ tó òun ò sọ pó sáwọn míì bẹnu àwọn tó gbà wá àwọn ò àwọn ẹlòmí inú àwọn tí wọ́n ṣe àwọn ṣe títí àwọn rí bí gbọ́gá nígbàtà gbọ́lẹ́nu mùsàlámọ́ kódà mùsàlámọ́ sọ fún agbóhùn gbọ́lẹ́nu ànábì èyí ò ní ó mọ̀ jẹ́ riwayatun marfu'a so ìwájẹ́ marfu'a lẹ́gbẹ́ kan ìjẹ́mọ̀ òkúfà lẹ́gbẹ́ kan àwọn àfọ́lẹ́ àdíìtì wá fẹ́ ní dákì onímọ̀ so èyí tí yóò fi wá farabalẹ̀ yóò wá wo pé ah kí lálàyé tí ń bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí gan-an kí yàn bá lè mọ́ ṣàbòsí bọ́rọ̀ ìmọ̀ ṣe bí kò bá sì yanjú ẹ̀ ọlọ́run abẹ́lọ́wọ́ wa ta'ala alágbàmì ìwọ̀sára ni wọ́n yíwọ̀ sọ́lẹ̀ o kó sì ìsàlékún àgbọ̀nyí fún wa kó sì má jẹ́ pé ọ̀rọ̀ kó má ṣe kó dàrú mọ́ wa

Imran ibn ibn Anas òun gẹ̀gẹ̀lẹ̀ ẹni tó béèrè ọmọ tí ó mọ́ máa gómìnà ọmọ ìmọ̀ nìkiri o ó béèrè lọ́wọ́ Imam Malik alayhi rahmatullah nípa hadith Ummi Salama hadith Ummi Salama tó ní ká má gẹrun ká má farun ká má ṣe gbogbo ẹ̀ kí lẹ́ni sọ́n pa ẹ̀ Imam Malik bá ní laysa min hadithi laysa min hadithi hadithi yẹn kì í ṣàdíìsì tèmi ọ̀rọ̀ tó sọ náà ilé ìwà kàdúgbẹ̀ ó ní ẹwọ́ wọ́n ti ló gbà wá ti ti tàbí jẹ̀ sọ́dọ̀ maliki. ah kọ́ọ̀lù nígbà tó wá sọ bá wọn fàkúrùsù ní jùlọ sáà èyí ìmúlọ́ni ní anẹ́sì wá lóun wá ń sọ fáwọn ọmọ táwọn máa ń jòkó sí mọ́ mọ́lìkì ẹwà àdìsí tí mọ́ mọ́lìkì máa ń sọ pé kìí ṣàdìsí ohun èyí fàkọ̀dùrọ̀ wá wọ ánìwù ṣùgbà ṣùgbà mọ́ ló gba àdìsí lọ́dọ̀ ṣọ́ọ̀bá ibn al àgbà bí mọ́mọ́ lè jẹ́ jẹ́ àgbààfà àgbààfà náà ní ṣọ́ọ̀bá ṣe pé ipò tí ìmọ̀mù mọ́lì ti wà òní ṣọ́ọ̀bá wà á lè jura wọn lọ́jọ́ orí àmọ́ na àkọrọ́rùn làwọn àfà àmọ́ tó wọ́n pé ṣọ́ọ̀bá ló mọ̀ gbọ́ lẹ́nu ìjà àgbààfà tí ṣọ́ọ̀bá wà Imam Malik ọ̀dọ̀ ẹ̀ ló ti gbọ́ wọ́n wáyé kúrò ní ìsàmì hadithi ṣùgbọ́n Imam Malik ládọ́dọ̀ ẹ̀ lẹ́yìn ní sọ pé kì í ṣe hadithi tó ń gbogbo bí lọkùnrin wò kárí o fàkọ́ọ̀lù lì Imran ibn Anas jọrọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ Malik tó ti wọ́n padà ń di pé Malik lóhun èyí tàbí tó táwọn ọmọ Malik ń dá lóhun pé ó bí àwọn Malik bí a ṣúgbà ló kàn ṣe pé àfáà yìí ọ̀nà àfáà yìí ò àwọn tọ́wà mọ́ jòkó sí mọ́ Málíkì àwọn sọ fún pé innahu idha lam ya'khudh bil hadith faqala fihi laysa min hadith innahu idha lam ya'khudh bil hadith ìjọ tí àdíjì kan bá mú ìdájọ́ wa tí ìdájọ́ ẹni kọ́ọ̀lá fi yìí ẹni tí mọ́ mọ́lì sí máa ń sọ pé laysa min hadithi kìí ṣe lára kìí ṣe pé kò mọ hadithi ńkọ́ kìí ṣe pé kò kọ́yàn ní hadithi ńkọ́ ìtumọ̀ ìdá ìdájọ́ hadithi yẹn mú wáyìí hadithi míì náà tún mú ìdájọ́ míì wá ìdájọ́ míì ò ní mo gbé ara lé kìí pé túmọ̀ rẹ̀ ni pé wọ́n parọ́ rẹ̀ mọ́ ìmáàmù ìmáàmù Málíkì náà ló kọ́ ọ náà ní oníṣòwò gbọ́ lẹ́nu rẹ̀ àmọ́ ìdí ṣòwò gbọ́ lẹ́nu rẹ̀ ṣòwò gbà lẹ́nu rẹ̀ marfu'an àwọn ẹ̀mí ìfẹ́gbà lọ́dọ̀ Málíkì lọ́jọ́ kéwù rẹ̀ dàírẹ́kì ṣòwò gbà àkùrọ́ọ̀nù jọ ni wọ́n táwọn yìí jọ máa lè kéwù àwọn gbà wá ní mo kúfàn ẹlákùnjọ máa mùsùlùmí ṣerú àwọn kẹmọ wa gé e tí ó rí kẹyìn wa mọ̀jàmọ́ sí kẹfẹ́ sọ̀rọ̀ ìmọ̀ ẹ mọ̀ wa gé e láàbọ̀ ẹ ka apá kan ẹ mọ̀ gbé apá kan bẹ̀ kalẹ̀ nítorí pé sáà fẹ́ payọ́ kára àfúnni àdìs tẹ́ bá ń gbọ́ àdìs lágbájá ń gbà mí kò sínú àdìs lágbájá ká tún yanjú bẹ̀ ń délẹ̀ o ẹlẹ́dọ̀ àwọn fún àdíjì wọn ni pé ah, àdíjì kìí ṣe àdíjì ṣọ́rọ̀bá àdíjì kìí ṣe àdíjì Malik another thing mo fẹ́ gbé wọlé yẹn o lálàyé mọ̀ mi ṣẹ́rí ìtumọ̀ rẹ̀ rí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ ni pé ọ̀rọ̀ yẹn ò kì í sọ̀rọ̀ ànábì o ò jẹ́mọ̀ gbọ́ kì í ṣe ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ní pọ́rọ̀ yẹn ò kì í ṣe ọ̀rọ̀ ànábì o ìtumọ̀ rẹ̀ ni pé a ah, rìwáyà yìí lágbájá kọ́ ló ní rìwáyà yìí ìgbéyà àlèwúrà tara àwọn sáàmàdì tẹ́ sọ yìí àwọn eléyìí ò kéwú lọ́dọ̀ rẹ̀ àbí àdìsí yìí ah, irọ́ málìkì kọ́ ló ní ìmí máa ń jẹ́ pé sàábé tó ní àdífin ni ó lè má jọmọ lú rẹ̀ á àdífì ò lè jẹ́ àdífì málìkì o málìkì màdínà la máa sí ẹni tẹ́ ń dákọ̀ yìí báyìí ló wà á gbọ́ pé málìkì lọ àdúgbò báyìí àwọn tí máa ń tẹ̀lé táwọn àbáfi máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ń gbà mí ṣòkò tó bá ti pé wọ́n ti ṣe ìtọ́ọ̀lù àdífì yẹn gẹ́gẹ́ tó lè jẹ́ pé kìí ṣe àdífì tí ẹ kó jẹ́ àdífì ẹlòmíì ẹlòmíì tó jẹ́ ọ̀tẹ́ bá wá tí sáré ojú tí ó lè wà lálàáfíà àmọ́ àwùjọ wa lẹ̀ yorùbá àbíkọ́lọ̀ kó sànù wa o àti bára wa láwùjọ yìí náà àti ti bára wa náà ìwádìí àdìsí Aisha radiyallahu anha tó wá ní àdìsí Aisha ló pe àdìsí Ummi Salama nírọ́ wọ́n yìí sọ̀rọ̀ mọ́ báwọn àdìsí kan yìí pè kan nírọ́ tí méjèèjì bá ti ní àlàáfíà ẹ bá wádìí àdìsí tó lálàáfíà ẹ̀tún wá sí hadithi mìíràn tó náà ṣe kí tó náà lálàáfíà ẹ má sọ pé a ah, eléyìí wá pèlè ìrọ̀ irọ́ ilé kan tẹ táwọn àfáà máa ń wí ọmọ ìpè ní àtàárù ìmáàbá àtàárù ìmọ̀ ń tẹ̀ láàrin ayé alukur'an ìmọ̀ ń tẹ̀ láàrin hadith anabi sallallahu alayhi wa sallam yíò ní kí ẹ lè rí ayé àkan kó ara wọn yíò náà ń pè ní àtàárù tàárù dùn yẹn ń wò ẹ̀wà díìsì nìdílẹ̀ ọ̀ọ́kánlẹ̀ ń wò ẹ̀wà àyà nìdílẹ̀ bí a dẹ̀ bá wo àyà nìdílẹ̀ ẹ padà rí pé ó kàn fẹ́ jọ kan takora wọn ni wọ́n ṣe kí ni jẹ́mọ́ wọ́n takora wọn ẹni ní ìjìdá yìí yìí sọ lélẹ́yìí pèsò méjèèjì kò sí ìtò takọ ara wọn nínú àwọn nínú àwọn méjèèjì méjèèjì lẹ́ padà rí pé hadith tó ṣe lò ní wọn bẹ́ẹ̀ náà ni àyà Qur'an ìwé wa nínú hadith báyìí anábùwà Muhammad sallallahu alaihi wa sallam níbi hadith tó ń fi sálámù ó ní kí ọjọ́ mẹ́wàá bá ti kú ayé ẹ̀kọ́ kí mẹ́wàá àkọ́kọ̀ bá ti wọlé tẹ́nìkì ọ̀kan ní ilẹ̀ ń ẹ gbọ́dọ̀ mú nínú orí yín ẹ kankan lára yín ẹ má ẹ mọ́ gé kẹsẹ̀ kó lára yín àdìwájà dìbì ó lálàáfíà kódà ní ọlọ́dọ́ kò lè tó pa ó lábìbì yẹn tó àbíbì omi ìsàlámọ́ ẹ̀hún mi àbíbì yẹn ìmọ̀ mùsùlùmí ló gbà wá mọ́ mùsùlùmí nìkan ṣáàdúgbà wọn bóyá àbíbì tó gbà wá bẹ́yà sí gbà wá àbúrò àwa náà gbà wá ló sílẹ̀ àbúrò àwọn sílẹ̀ àbúrò àwa náà inú mùsùlùmí kúrò jù ó ó wà ó wà ní mùsùlùmí imam ahmad ó pọ̀ ní kíra wà fún ní hadith àmọ́ nítorí àbòsí àti ìjàmbá ìmọ̀ àti pé mo dáa fẹ́ gbé tuntun wá aṣáà gbọdọ̀ takò kìíní hadithi ummi salama radiyallahu anha tó wá àdírẹ́sì kẹ́ mọ́mùnú kankan hadithi aisha radiyallahu anha wọ́n wá àdírẹ́sì ah láàrín ìgbà mọ̀ sí mẹ́ran lé àkàlẹ̀ báyìí àà nǹkan kan ò máa jẹ́ ìwọ̀ fún nǹkan kan ì máa jẹ́ ìwọ̀ fún nínú tọ́lọ̀wọ̀ bá ti ṣe lẹ́tọ̀ ẹjọ́ pé ẹ̀tọ́ ni ká jẹun ayẹ pé káwá láàní jẹun mọ́ ẹ̀tọ́ ni kò ní déwọ̀ afábíyá káwá láàní farabíyá mọ́ kò ní títà àrùdù bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ àtakò kọ́là àkọ́kọ́ mọ́ ṣe mú kankan lórí méjèèjì ẹnìkan náà àwọn àfà náà fún àbí ọ̀rọ̀ yìí lẹ́nu àtẹ̀wòhì jimna àbúbá alimam ahmed muhammad rahimahullah àdéhùn mọ́ wa mọ́ gbígbà nǹkan wọn ó ní àdéhùn mi sàlámà ọ̀rọ̀ àwọn ọmọ lọ́wọ́ àwọn à ń pé ẹ mọ́ àmà sẹ́nìkan bá fẹ́ pẹ̀rẹ̀ àbí àmì ẹlòmí ló bẹ́ pẹ̀rẹ̀ ẹni tí ó pẹ̀rẹ̀ ṣé bóun náà kó mọ̀ fárun rẹ̀ wọ́n máa wọ́n tí ó bá ti pẹ̀rẹ̀ irọ́ wọ́n nítorí pé tó sọ ní pé àrọ́dà máa ó wà àwọn alọ́bá abdurrahman ibn mahdi àwọn asàdíkì aisha aisha mọ̀sọ̀ báyìí báyìí báyìí àdíkì omi sálámọ́ náà wà báyìí báyìí báyìí gbóò láti ṣe abdurrahman ibn mahdi ó bá dákẹ́ lọ ọ̀dọ̀mí àti ìjọwà kò wá méjì kẹsàn wá ó dákẹ́ lọ àdíkì ìdí mélòó e tó wájọ pé kínú ogun nígbà ara wọn àwọn táwọn wúyà àwọn àgbà àfáà nípa ní ìdáwọn ilé ńlá yàkáyà yìí ó wá wùlọ wá dákẹ́ lọ àwọn asọ̀rọ̀ ní fún Yahya ní sàrí hadithi yìí báyìí báyìí hadithi Aisha omi rẹ̀ bóò sọlá alákọ̀ọ́kọ́ ó ní ti sọ wa hadha lahu wajh hadith náà o náà ní ni jama ó ní bí sọ ìyẹn ni pé àwọn ilé yìí wọ́n kẹ́kọ̀ọ́ àwọn àfáàní náà a gbọ́dọ̀ takun ilé yìí kábi ilé yìí a gbọ́dọ̀ gbẹ́ ilé yìí náà dànù kábi takun ilé yìí la gbọ́dọ̀ lò nítorí wá kù ní làá wà fi ẹ̀wọ̀n ní alukur'an àwọn ọsa islam nígbà àwọn wọnú kur'an ni ọlọmọ ayà kan wa nígbà tó lọ́dún ní innaka la tahdi man ahbab eré anábì la tahdi ọ̀ lè fi yẹn mọ̀nà man ahbab ẹ̀dọ́ bá fẹ́ ọ̀lẹ́ mọ̀nà gbàdúrà débi kan ó ní anábì innaka la ìlànà ila siratil mustaqim ah eré anábì ah ah ọ ń fi àwọn èèyàn mọ̀nà fún ọ̀nà tó tọ́ ẹlẹ́sọ̀ pé kò lè tẹ́gínù kò lè fi yàmọ̀nà fún rẹ̀ níbi ó tún ní onígbà àwọn mana fún ọ̀nà tí àgbà táwọn ọ̀tá rí irú àgbọ́yé rẹ̀ tí ó tó nǹkan táwọn ilé ìgbé kì yí làwọn náà gbé kì pé wọn tó ń sọ náà ti borí gbá ara mi wà ìnáka láta àbíbá mana ọ̀ọ́lẹ̀ ìfìyàn mọ̀nà tálùkùrá ní gbígbẹ̀ òní pé kọ́ chíǹjì máìjì èèyàn ko ti gbáyì mọ̀nà yóò ko ní ìdáyà tuntun òfin àkùnlé wáyé látọwọ́ rẹ̀ ẹni tó jẹ́ àkìdé pẹ́ mẹ́rin kó kàn dédé di mùsùlùmí láti wọ́n kan rẹ̀ wá ìwọ́kọ́ lọ yí ọkàn àwọn èèyàn padà ọwọ́ ìmọ̀ ọlọ́run ni yóò àmọ́ ọ̀n fi hàn mọ̀nà sójú ọ̀nà tó tọ́ òní pé kìí ṣe ìdí ni mọ̀nà pọ̀ ń fi ọkàn wọn kọ́ ìdáyà ìrṣà ọ̀n ṣàlàyé ọ̀rọ̀ ìmọ̀ fún wọn báyìí o báyìí kí lọ ṣe o ọ̀n tọ́ wọn sọ́nà ọ lè tọ́yàn sọ́nà ni ọ lè fi mọ́ ọ̀nà níbi gbẹ̀wẹ̀ gbólóhùn kan náà ní ọ náà ni ìnáka látàádí ìnáka látàádí mo gbé ibà ìjọba ṣùgbọ́n gbọ́nà méjèèjì yìí tún bí ilé yìí ilé yi, ọ̀lẹ́ fi yan mọ̀nà ìyẹn ọ̀lẹ́ fi yan mọ̀nà kọ́ yí lọ́kàn padà ọlọ́ni máa ń sàmì tó bá wù ọ ń fi yan mọ̀nà tẹ́lẹ̀ yìí ni pé ọ ń tọ́ka ojú ọ̀nà pé ọ̀nà rẹ o ẹni tọ́lọ̀ ń bá wá fẹ́ kó tọ̀ yóò ṣe kí ni yóò tọ̀ ẹni tọ́lọ̀ ń bá sì ní kò ní gbà yóò ṣe kí ni jama aya méjèèjì ń tá a ṣe ń bẹ̀rù náà pé ní aljamor almada aljamor tí olú ẹ bá ti ṣẹlẹ̀ inú aya Kùránì méjì nínú hadithi mi ń tá ń sáré ẹ̀ ní pé aljamor pé a ah, ọ̀rọ̀ méjèèjì bóò láti wá tú méjèèjì tí méjèèjì ó fi wá ní ìtumọ̀ tá a fẹ́ àbọ́túbá ti di pé ẹ̀ẹ́ eh, ah, àwa eléyìí ìrọ̀ má pè kankan nírọ́ lókun ìgbà tí méjèèjì bá ti ṣe pé ìgbà tẹ wádìí ẹ̀ ó dọ́dọ̀ àmẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ìgbẹ́ra tí wádìí ọ̀rọ̀ méjèèjì pé ó dọ́dọ̀ ànábì káṣẹ̀ ní wọ́n bá fẹ́ gbà pé àdíjì tí mùsálámọ́ mọ̀ òkú bò ní lọ́dọ̀ ti ẹ̀ ẹ̀rí gbogbo ìwádìí rẹ̀ orí ta ló dúró sí ìwà titun wọ́n gbé lórí níbi ó pèsè lọ́dọ̀ Ummu Salama sọ́ọ̀bà sọ yìí náà ní pé Salama náà ló kùrọ̀ ọdún ló tó ní tó sọ irú ìdájọ́ tó mú àná á ah, ìdájọ́ yìí bó ló ti jẹ́ bó ní náà ti mọ́ ọ̀nà wọn ló gbà lọ́dọ̀ títí wọn

ìyàwó ànábì ní Aisha radiyallahu anha ìyàwó ànábì náà ní Ummu Salama radiyallahu anha àwọn méjèèjì kò sẹ́ni tí mọ́ parọ́ máa nábì nínú àwọn méjèèjì àwọn méjèèjì náà ti sàbí ti ẹ̀sọ́dọ̀ ànábì ìjọkù ní ká gbà pé a Aisha tó sọ tó sọ kò parọ́ èyí tá Aisha rí olóṣègínú olóṣọ Ummu Salama tó náà ti sọ tó sọ kò parọ́ ní tí Ummu Salama náà rí ní kíni olóṣọ bóòlà ó ti wá gbàgbòye ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn afáwà mọ́ ṣàlàyé kìíní kan bí wọ́n rọ̀ báyìí ẹ bá rí táàrí lọ́dún ṣe kìíní kan léèwọ̀ ó padà wá ṣe nǹkan náà àbẹ́gbára pọ́ pé opposite nǹkan náà ló ṣe níbi tó sọ fún wa níbi ọ̀rọ̀ tí mùsàlámà ni pé kẹ́lẹ̀ ẹ̀kan mọ̀ múnú rẹ̀ àwa níbi ọ̀rọ̀ yẹn láwa iṣẹ́ àpé irú ànábì ò ṣe bẹ́ẹ̀ àwọn àfáà mú kìíní kan ó ní nǹkan ń já sí pé ànábì kórìíra rẹ̀ ní kàrọ́ àtẹ̀ntẹ̀ ń zí ìyá pé a ó kórìíra ká ṣe bẹ́ẹ̀ kìí ṣe kó ṣe ní èèwọ̀ torí ká lé èèwọ̀ ni kò ní débi ẹ̀ in tó padà mú débi rẹ̀ yẹn ó ń sọ fún wa ní pé kìí ṣe pé kéyìn ó mọ̀ débẹ̀ rárá o àmọ́ tẹ́ bá lè jìnà sí ló dáa àwọn afá àmọ́ sọgbọ́n ẹ̀bí wọ́rọ̀ báyìí ìní àwọn ní òsì lọ pé àgbọ́yé tí lè ní ọ̀tọ̀ ní ṣáńgílítì àgbóyé tẹ́lẹ̀ iná ní ọ̀tọ̀ ní sáńgílítì aláwọn tọ́jú àdíjì ti àìsà àgbóyé tí ń bẹ lórí ti ẹ̀ ó dádú lọ́tọ̀ ó dádú ó ti ní àdírẹ́sì pé nǹkan kan ò jẹ́ èèwọ̀ fún bóyá ìyàwó wa bóyá ká sàwọn ìgbésẹ̀ kan láwọn tó jáwé léwọ̀ fún alálàájì tó wà nínú aṣọ ara irú nǹkan báwọn ti pọ̀ tígbà mẹ́bí lè sọ pé nǹkan báyìí wọ ni ẹlùwárí kó ṣe opposite àlàyé lẹ́sọ̀ wọ́n ni ìbàyárí jawaz yíò máa yẹ pé ayẹpẹ́ tí ṣe nǹkan ni kàráhátẹ́ ń jẹ́ ya ẹ wá jẹ mú kíní kan wá gbogbo wa náà nírú ọ̀rọ̀ báwọn lára nínú ìṣe sí wa gan irú ẹ̀kọ́ lápòjúwe bàbá tó nílé tó wá sọ fún gbogbo àwọn ọmọ rẹ̀ inú tọ́ílẹ̀tì yẹn ẹnìkan kan ò gbọ́dọ̀ wọ́bẹ̀ o tó ti dàrẹ́ inú tọ́ílẹ̀tì yẹn ẹnìkan kò gbọ́dọ̀ dégí ni kò gbọ́dọ̀ wọ́bẹ̀ tí ó fi di tí ó fi dàrẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ kí ẹ̀yàn kan má débẹ̀ onídájọ́ ayé ẹ̀kọ́ bàbá òun náà wá dẹ́yìn wákàtí kan Abdullah wá lọ́nu tọ́ílẹ̀tì yẹn lọ́ba mú búrọ́ṣì yẹn wá lọ́nu tọ́ílẹ̀tì yẹn lọ́ba mú búrọ́ṣì yẹn wá ní ìwà lọ́nu tọ́ílẹ̀tì lọ́ mú búrọ́ṣì wá ṣe ta ló ń kúrọ́ nínú ẹ̀dúrà pẹ́tà kọ́kọ́ ló gbọ́ níjọ́ báyìí àbá sọ pé ọmọ kan tó gbọ́dọ̀ wọnú toilet information ló ń gbé lọ ẹni pé ojú rẹ̀ bàbá padà ní wọ́n ọmọ kan lọ mú nǹkan wá ó ìjọmọ́ òsì gbọ́n yíra ẹ̀ ẹ̀yìn lọ kí bàbá lásìkò tí bàbá ní ọmọ kan tó gbọ́dọ̀ wọnú toilet rẹ̀ ó wá àná ló sọ bẹ́ẹ̀ ó wá di wéèlú ẹ̀yìn wá mọ́sálásí tani kódà aláàjì pàṣẹ lánàá ọmọ kan tó gbọ́dọ̀ wọ inú toilet wọ́n àwọn bá ní à ah, mo wà lọ́dọ̀ alájì lánàá tí wọ́n ní kí Abdullahi lọ mú búrọ́ọ̀ṣì wá láti inú ẹ dákun ẹni àkọ́kọ́ àtẹni kejì tán mú ìròyìn wá ta ló parọ́ nù wọn kò sí ẹni tó parọ́ tí ó bá ní pé in tó sojú tẹ̀yìn òun lẹ́sẹ̀ kínú òun lẹ́sọ́ in tó sojú tẹ̀yìn náà náà ní kí ó lẹ́yìn náà sọ àwa báwa wá gbọ́ ọ̀rẹ́ lọ́kùtà rẹ̀ pé àà bóò lọ̀rọ̀ yìí ti wá rí

irú ọ̀nà tá a fi máa ń gbàgbọ́ yóò wà nábì tó bá jọ báwọn lélẹ́yìí ẹ̀dẹ̀ fún ilé ìgbàmpù kan anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ń bẹ́ ń jòkó jọ kan ọkùnrin kan bá dé ọba ní ìyá nábì ẹni tí ń gbààwẹ̀ ìjọ lè kí ìyàwó rẹ̀ anábì à rárá o gbọ́dọ̀ kí ti ìyàwó rẹ̀ ìdí lọ àwọn sábẹ́ tí ń bẹ́ ń jòkó ó tún pẹ́ nǹkan bá tún ànábì ǹjẹ́ ìyẹn lè tí ìyàwó èèyàn lọ́sàn àwẹ̀ ànábì ah, kò sí fi ọ̀rọ̀ ń jọmọ́ ó ti borí wọn àti wọn ànábì ò parọ́ ìgbà wọn bá wà di kí ló bí ọ̀rọ̀ ilé ní báyìí àwọn àìjọba rẹ̀ ma lọ rí mákìdìyàwó wọ́n ní iye ọ̀dọ́ ni ọ̀dọ́ ni kèèpẹ́ tó ń mọ́ olóbìnrin dé kíìsì ni ó lóhun ó kìíṣì tí ó ṣe kí ni tí ó lọ di nǹkan bíi lọ́sàáwẹ̀ ó yé báyìí arúgbó o arúgbó gbogbo gbogbo gbogbo ẹnjìnì

débi tí wọ́n máa lanu rẹ pàgà pẹ̀lú àbọ̀ ìmọ̀ rẹ ọwọ́ àmọ́ sọ pé gbà náà àdídì umu salama yẹn irọ́ ni nígbà tí wọ́n ń pè ní irọ́ àìmọ̀ kan lọ gbé bórí ara wọn àìmọ̀ kan àkọ́kọ́ ọní sàìdì musayib nìkan ló kọ́ lọ́dọ̀ omi salama àìmọ̀ kan àkọ́kọ́ ni àyìnbá tẹ́ kejì onímọ̀ kóbi aláwọ̀ mi sálámà wọ́n gbé e lórí rẹ̀ ní òun kọ́ ló sọ àyìnbá tẹ́ ní àyìnbá tẹ́ lẹ́ẹ̀kẹta onímọ̀ lìkí ó ti náà ìgbóhùn ọmọ àdíjì yẹn

ká lórí ìdájọ́ nìkan lọ kàfẹ́ sọ dájọ́ pé lọ́dọ̀ tí wá àwa gbà pé èèyàn a mọ fáwọn àfiọ́lẹ̀ lọ́rùn pé ẹ àwọn àfáà kan náà látara àdìsí Aisha tí wọ́n gbára lé náà àwọn náà ti kí wọ́n sọ rú ẹ̀ alimamu abu hanifa alayhi rahmatullah àti karaha tẹ̀síhíyá àti karaha tàhàrímíyá owó òmù kankan méjèèjì kẹ́ ní haramu ní ní pé akẹ́kọ̀ọ́ ni abu hanifa bí kìláàfù àwọn àbá àtókù láwọn wo pé ah, ọ̀rọ̀ yìí pẹ̀lú bá dúró yìí àkórìíra kí yìí ò ṣe bẹ́ẹ̀ àwọn bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ ah, àdìsá iṣà yìí náà jẹ́ ká mọ̀ pé kò burú kódà àwọn míì ní táyì bá dìbì ń tú àdìsá iṣà tún ni pé bí èèyàn tí mẹ́wàá ní bá wọlé wà rọ́dà àhàdókòmọ̀ yìí tẹ́lẹ̀kọ̀ọ́kanu yìí jìdẹ́ pa ẹran léyá so kẹmọ́ àlọ́rọ̀ kí bóyá abẹ́ni tó bá ilé ti fárún àbí kò ní lẹ́ran léyá wọ́n ní yíò láàfà dìdì àìsàfí àwọn àbí tí ó mú sálámọ́ tú pé bá a àmọ́ tí àìsà ń sọ fún wa pé àríyàn bá wá fa o kò bá kíni kò bá ẹran léyà rẹ̀ tó pàjẹ́ àwọn mínú àwọn afọ́ ní àdí mọ́rin ṣe gínú ni wọ́n ti tún nìyẹn àwọn nǹkan wọ̀nyí abùkátà sí ká lọ ní àgbọ́yé ń pa rẹ̀ lágbọ́yé tó yè kóró àìlágbọ́yé tó yè kóró ń pa rẹ̀ èyí ó kàn sì máa kọlu tí kò yẹ kó kọlu èyí ó sì máa gbé tí ò yẹ kó gbé dànù èyí ó máa ṣe kíni èyí ó máa gbé dànù gbogbo àsìkò gẹ́lá ti padà wà lò lórí ọ̀rọ̀ ọkùnrin o ọlọ́run kò fún wa ọ̀rọ̀ rẹ o kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run ọlọ́mọṣà jẹ́ oye wa o ó sì jẹ́ ká lè mọ dúró ti súnà lẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ká lọ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ kíni lórí ọ̀rọ̀ mímọ̀ dáadáa nítorí pé tí ìmọ̀ ò bá jókòó tí ìmọ̀ ò sì dúó bó ti yẹ kó dúó àwọn tí ò yẹ kéèyàn ò mọ̀ takò wà láyé ó sì mọ̀ takò tó yẹ pé ìjẹyàn takò yìí àgbọ́yé ló jìnà síyàn ìmọ̀ ló jìnà síyàn ìmọ̀ tó wá kéèyàn ò lọ farabalẹ̀ wá tí ẹ fún yóò fara balẹ̀ lọ́rí kọ kò wá ní kọ́ ọlọ́mọṣà fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ o hadith umi Salama radiyallahu anha hadith tó fẹsẹ̀ rìn lẹ́nu níbi àgbọ́yé rẹ̀ làwọn wá ń láàrin ara wọn ẹ̀rẹ́kẹ́ mú wá tẹnu mọ́ kìíní kan lálẹ́lẹ́ yìí wá kàn rọra dúró lórí pé ah, mọ́kìfù ti kò alákọ̀ọ́ máa lọ pè kan ní rọ́nú ọ̀rọ̀ ànábì ìyàwó ànábì ní Aisha ìyàwó ànábì ní Ummi Salama kò sókùrọ̀ náà méjèèjì mo kú fùtọ́ jù bẹ́ẹ̀ tú láti máa wíjọ pé wọ́n fi jáde parọ́ rẹ̀ mọ́ ni lọ gbọ́n tó ń pè ní yé ní kọ́rọ̀ sọ̀hábí ń pè ní wádìí lọ wádìí bọ̀ tí ó wá kọjọ́ ọ̀dọ̀ sọ̀hábí ní ọlọ́mọṣà sànù wa o ọlọ́run dẹ̀ fún wa ní àgbọ́yé rẹ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó jẹ́ kí ó wa àlẹ́yìn yẹn káwá bọ́ síbi ọ̀rọ̀ wa o náà ni ìpalẹ̀mọ́ wa fún ẹran iléyà ìpalẹ̀mọ́ wa fún ọdún iléyà ìkẹyọ̀ kan péré òun ni àgbéyẹ̀wò lẹ́nu ọjọ́ ti lọ tó bá wá ń di a tún máa wọnú ọ̀rọ̀ nípa àwọn ẹran dáadáa ju báyìí lọ àmọ́ nǹkan tá a dẹ́pẹ̀ wá láti èsì lọ́jọ́ tèmi fún gbogbo ẹni tó bá fẹ́ pa ẹran ó ní pé gbogbo ẹni tí ó bá pa ẹran ní ọdún ní ká lọ wa dáadáa ká sì lọ rèé ká sì lọ rèé wá bí a ti ní ẹ̀kọ́ tó yè kóró lórí ẹran tá a fẹ́ pa torí pé ẹran wa tá a fẹ́ pa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala júwe fún wọn al-Qur'an olúwa ní lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum olúwa ní lan yanala Allaha luhumuha ọlọ́run lẹ́ran lé ayé jẹ́ kò kèmí ọlọ́wọ́ bá oṣù tí mo fẹ́ fẹ́ràn yẹn ṣe ìmọ̀ ọba subhanahu wa ta'ala wọn ò ní jẹ́ sàkíbẹ̀ wọn ò ní jẹ́ ẹ̀dọ́bẹ̀ ìní jọ kàn ìní jẹ́ mùdùmúdù ìní jẹ́ ara pọ̀mọ́ ẹran ìyẹn tẹ́mi ọlọ́run bá ṣe wala ẹ̀jẹ̀ ẹran yín ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó wà níbi ẹran tẹ́ pa ẹ̀jẹ̀ tẹ́ tálẹ̀ èmi ọlọ́run bá subhanahu wa ta'ala mi ò ní tí mo fẹ́ bẹ̀jẹ̀ náà ṣe mi èso bá mujẹmujẹ wàlákìn ọlọ́ni ṣùgbọ́n mo fẹ́ nínú gbogbo ẹran yìí fẹ́ pa yanaluhu taqwa minkum nǹkan tí ó fẹ́ kan ọlọ́run níbi ẹran tẹ́ fẹ́ pa òun náà ni ìbẹ̀rù ọlọ́run fi pa ìbẹ̀rù ọlọ́run tó wà lẹ́mìí ìbẹ̀rù ọlọ́run tó jòkó sí lára ọlọ́run subhanahu wa ta'ala kó mọ́ṣà sànú wa o ṣe jẹ́ kí a lọ rèé bẹ̀rù ọlọ́run ọba wa dáadáa láti lọ rèé dúó ti ọlọ́run ọba wa subhanahu wa ta'ala bá fẹ́ pa ẹran mọ́jọ́ jẹ́ pàmìyàn tiẹ̀ ni pé mi ló gbọdọ̀ àbí gbogbo àdúgbò yìí kò sẹ́ni rẹ̀ tó tèmi irú báyìí àníyàn tí ò kí ń jẹ́ kí èèyàn ó lè gbà láàdá lọ́dọ̀ ọlọ́run lóra níyàn yẹn àríyá wọ́sọ́mà ó ti wọnú ẹ̀ àníyàn kárí mi àníyàn mo tó báyìí àníyàn mo tà báyìí àníyàn mo jẹ́ báyìí àníyàn mo tó báyìí àníyàn yẹn ó mọ kó báyìí wájú ọlọ́run subhanahu wa ta'ala àníyàn tá a gbọ́dọ̀ lò

ọlọ́kùn ṣàlékún bẹ̀rù lọ́wọ́ bá wá o ẹ̀rí ọ̀rọ̀ ẹran léyá ẹ̀rí bí ní pàṣẹ ìṣìkí ní kẹrẹ́ńdọ́ mẹ́ta yìí mo ní pé kí n tó kù tí gbogbo wa ń dì mú káàkiri ó ti fẹ́ mọ́ dàbí pẹ́ran léyá ti fẹ́ di àádá ó ti ń kò ní ìbáàdà yàtọ̀ kí kálukú wa náà mọ́ lọ fún àníyàn sí kìí ṣe ń bọ̀ mo fẹ́ rẹ̀ ẹran tá fẹ́ jẹ àbíléyà ń bọ̀ gbogbo èèyàn rẹran èmi náà gbọ́dọ̀ ra ẹran púpùn ìtúgbọ́dọ̀ jáde àwọn ni pé iléyà ń bọ̀ ìjọsìn ń bọ̀ nínú ìjọsìn tó ń bọ̀ ó ní ká pẹran èmi náà wá bẹ́ẹ̀ sin lọ pẹ̀lú pé mo bẹ́ pẹran mo sì bẹ́ẹ̀ sin lọ yìí bí n bá ti lágbára mọ̀ tí mi ò ní kọ̀ǹsídà ẹnìkan ò gbọ́dọ̀ bá mi ládùúgbò tẹ́nìkan ò gbọ́dọ̀ jù mí lọ ní àdúgbò níjọ́ ní ẹ̀bá ti ń gbé títẹ̀ mi ló gbọ́dọ̀ ṣe kíní kan ládùúgbò èmi ló gbọ́dọ̀ ṣe kíní kan ládùúgbò àníyàn kárí mi nìyẹn kì í ṣe àníyàn àti tanabi àníyàn níbi gbogbo ṣe ládáwà pàtàkì jùlọ níbi ọ̀rọ̀ ẹran lè yàwó ṣe rí nínú iṣẹ́ tí yàn fi máa ń rójú rí ọlọ́run olèrànlé yàwó lóòótọ́ àwọn àhàdíìsù tó sọ̀rọ̀ pa ọlá tí ń bẹ fẹ́ràn ẹ̀bí yá gbogbo ẹnu ara rẹ̀ ni yóò wọ́n gbà pé kò fi bẹ́ẹ̀ lẹ́sẹ̀ lẹ́tọ́ àmọ́ a gbọ́dọ̀ mọ̀ pé lópin ìgbà tẹ́sìn wa ti mú wa mọ̀ kákọọ́lẹ̀ ti gbé wa fún wa àwa gbọ́dọ̀ mọ retí ládàá lóye ládàá yẹn ni kó wa mọ jẹ́ kájẹ́ sí wa èyí ládàá yẹn gbájú wa jẹ́ sí mi ṣe òun ni yóò mọ̀ sọ wá di tó bá yẹ bá padà wá rí ńláńlá pa inú wọn dùn pa àrípa ara wọn ò yá pé àrípa nítorí pé ń ta àrẹ́ ti sin ọlọ́wọ̀n bá wa ní subhanahu wa ta'ala bá àbá rí fa a ní mọ́ banú jẹ́ pé àti gbogbo àdúgbò èmi nìkan ní ìwà pẹran àmì tí ilé mọ́sàn lọ́dọọdún ọdún ìwà bẹ́ yàtọ̀ ó ní gbogbo àwọn àdúrà kan mẹ́ta àmọ́ sí àdúrà ní lóòótọ́ àmádùrà yẹn padà ń bí kárí ní ọdún nìkẹ́

tó bá wá ń di ní ọ̀la insha Allah ta'ala àwọn ìtẹ̀síwájú àlàyé lórí àwọn ìdájọ́ ẹranléyà àti ìtúsùnmọ́ àmọ̀ tẹ̀síwájú ní ọ̀la bí ibi nìgbà ta'ala ọlọ́mọṣà ní kálukú wa mọ́ṣà bá wa jìwà rẹ̀ وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم. ìbéèrè okay kúrò sí mo ẹnìkan ẹnìkan ní and someone kill ram on behalf of late mother on behalf of his late mother òkú ah, tó ti kú ìjà lè pa ẹran fún òun fún ìbéèrè yìí máa ń pọ̀ dáadáa <clears throat> àkọ́kọ́ àdá anil amáyàtò ẹ̀mẹ́yà nínú àkọọ́lẹ̀ arákọọlẹ̀ fi àwọn àlùfáà kan lọ́kùnrin lẹ̀ bẹ́ẹ̀ lókùwà tó bá kú a lè mọ payẹran ní orúkọ wọn. àwọn àlùfáà wa sọ ni ìjókòó ni pé ìjó ní àkọọ́lẹ̀ láti inú Al-Qur'an kò sí ìjó ní àkọọ́lẹ̀ láti inú ọ̀rọ̀ àdínẹ́bù kò sí ìjó ní orí balátọ̀rọ̀ àwọn sàájú àdínẹ́bù kò sí. àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì àwọn sọ̀hábítà nẹ́bí fẹ́ràn pọ̀ púpọ̀ tó ti dájú láyé ànẹ́bí ò pa ẹran ló kọ wọn ní kọ́lẹ́kọ̀ọ́ra pàkan pé mo pa ẹ̀ gbogbo àwọn sàábítà kú sógun ọ̀sọ̀ àwọn kú sógun bàdà àbí gbogbo àwọn sàábítà ti kú lójú ogun pátá ẹran ló kọ wọn ní tí ó bá yà pa yóò pa ló kọ gbogbo ọlọ́run dákòókò sànù wa ọlọ́run dákòókò sànù wa gbogbo àwa mùsùlùmí ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ jẹ́ kí a sì lọ ní ẹ̀kọ́ pa ìsìn wọn èyí tó wá lékè ní ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé àì máa pa ẹran léyà ló ń kọ òkú àmọ́ ká ní òkú bá ṣe wà sí yàrá tó sọ àsọ́lẹ̀ rẹ̀ èèyàn mọ̀ mí òkú ní bá kú tán ó wù mí tí léyà bá ti ń dé ẹ máa fẹ́ràn léyà lórúkọ mi kó máa jẹ́ sàárà àtàwọn èèyàn nínú àwọn àgbà tí wọ́n ní a ilé ìfúnfẹ́ jọ pé ó wọlé àwọn àgbà mi tún ní kí là ń dààmú ara wa sí àní bàbá ti fẹ́ràn léyà wa a ti láníyàn pé àwọn òkú wa náà kan ti lọ kán ti gínú àgbò nísìnyí èèyàn púpọ̀ yìí dáwó àgbò èèyàn kan ló gbọ́dọ̀ rà bọ̀ àmì èèyàn kan tó bá ra àgbò yẹn ó lè kó àníyàn èèyàn tó pọ̀ sínú ẹ̀ níbi ẹ̀san rẹ̀ ọlọ́run ẹran léyà kan náà mo fẹ́ pa ọ́ ẹran léyà yìí mo pa ló tèmi ó kọ ìyàwó àwọn mọ̀lẹ́bí mi àwọn nígbàtà tí wá bí wọ́n fà ní kò ní ìdíkàwò lè mọ́ dára wa ní àmúmọ́ ní ọlọ́pàá fún wa ní àgbóyé ọ̀rọ̀ ọ̀pọ̀ Àlànà ah. ah, lórí Wimbledon a ṣe kúgbà lórí ọ̀rọ̀ ẹran ìbéèrè tó wá wá níṣẹ́ ni pé wọ́n lẹ́nu léyà tá a ti wá rà kalẹ̀ a ti ra àgbò kalẹ̀ ẹ̀sìn òkè téèyàn bá fi lẹ́nu léyà àwọn ọmọ kéékèèké tí bàbá wọn bá rẹ̀ ẹran jẹ́ kí wọ́n jẹ́ kẹ́ran ní gbádùn ó mọ̀ fákàtì ìwọ bàbá táwọn ọmọ rẹ bá ń ṣe báwọn mọ́mọ́ kara mọ́ ẹlòmíì ó jẹ́ tó lọ́dún ìdẹ́ran wọ̀nyí owó tó fi rẹran ló mọ̀ pariwo ní wọ́n ìwọ́n tí bá bá bí ara yẹ́ lọ́dọ̀ bàbá ẹ̀sẹ̀ sùúrù nígbà èyí náà á ní àgbàwá búra ní léwu yorùbá ṣe yìí náà ìjọ èyí náà bẹ bí àwọn ọmọ tí bàbá ti yín náà bá rẹ rán ìbá láwọn ayé ìgbà tí wa ẹ̀wọ́n rántí pé a mọ̀ ń bẹ̀rẹ̀ lẹ́yà fọ́tò ìbá àwọn bàbá wa á di ní ìtọ́lọ́ bá a kórí fọ́tò wa á wà dúró ti ẹran lẹ́yà báyìí á wà fi ẹran yẹn ya fọ́tò ẹran tá a padà pa níjọ́ ọdún

onígbẹ́ni tó ti rán léyà ojú aṣọ mọ́lẹ̀ àwọn ọmọ bá lọ rẹ̀ mú bí ọba sì ìwé ẹran lójú ẹran bá fọ́ lójú nígbà ẹran ẹran dìde kí ni ó pé àwọn ọmọ padà wá ní ojú ojú rẹ̀ kan bá fọ́ ó bá ku ojú rẹ̀ ǹjẹ́ bí ẹran bẹ́ẹ̀ ya bàbá àwọn pásítọ̀ mi sọ fún yín pé ẹran yóò wọlé ya mọ́ ẹ̀ lọ nílà mí ṣùgbọ́n ẹ bá pàjọ ọdún ẹ̀kàn pẹran dẹ́ẹ̀dẹ́ jẹ ni ẹ̀ẹ̀pẹran ẹ̀ràn léya ṣe ẹ bá ju àmọ̀ pọmọ tòun lè fọ ẹran lójú ya mọ́jẹ pọmọ rẹ̀ ó fi ẹ̀ràn ṣe àbọ̀mọ tó lọ lè yọ jíjẹ́ ẹran tó kán ẹran lẹ́jẹ̀ kan tàbí lé ẹran káàkiri àdúgbò àbí fa ẹran káàkiri àdúgbò lẹ́ran bá jábọ́ látòrí òkè ó bá kán lẹ́jẹ̀ kan ìlú ẹran bẹ́ẹ̀ kò wọ́ kíní kò wọ́ léyà ọlọ́mọ ṣáṣá lọ ọlọ́wọ́. wọ́n ní fún ìgbà tí ẹ̀kọ́ pé tí ọ̀rọ̀ bá nílé bá ti pa ẹ̀yà wọn pé gbogbo àwọn ọmọ máa jẹ mọ́ dáadáa ṣé àwọn tó ń ṣiṣẹ́ náà tó máa ní padà wá pẹ́ bí ọkọ bá ti pẹ́ràn ìjọ ní ìdí kí àwọn olóòwò tó pamọ́ àwọn àlùfáà mọ́ ń kálàyé wọn látara ọ̀rọ̀ ta nílátọ̀dọ̀ lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ẹran kan kó rẹpírẹ́ǹtì ìdílé kan ẹran kan kó rẹpírẹ́ǹtì kí ni jama ìdílé kan bọ́lá ọba ti ń gbà ní ìwọ̀n wà obìnrin ọlọ́mọ ń dáhùn náà dáadáa na náà ní tiẹ̀ ọ̀rọ̀ àgbà ìyẹn ọlọ́dẹ o èyí tó bìnrin yóò ju apalẹ̀ bàbá tiẹ̀ kó sẹ́ǹdì sí àwọn mọ́mí rẹ̀ náà àbẹ́ẹ̀gẹ́ àbí adádi rẹ̀ bàbá rẹ̀ ó lè jẹ́ bàbá rẹ̀ tí wọ́n fi pa ẹran kó sẹ́ǹdì sọ́dọ̀ tiwọn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kó àdúgbò wo làwọn èèyàn wà ọlọ́pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ mọ́sálásí ọlọ́pọ̀sánú àwọn ìmọ̀ mú ní kálùkù kìí dábà tó wẹ so irú ìmọ̀ mú yíò ayẹran lọ́bùn tẹ ìmọ̀ ẹran tẹ́yìn pa lọ́dún ní ó so kó jẹ́ pé nínú lẹ́yìn ẹran tó kọba ti pa kó kọba gbogbo ẹ̀ kẹran yẹn lè wá dọ́dọ̀ àwọn èèyàn tó pọ̀ ẹ jẹ́ kí ìjọba ara gbé lọ fẹ́ nìkan ìbí ládásà lọ́ba ọ̀sán wa àbí ẹ̀rọ bá jẹ́ pé ládá bá ní alhamdulillah èyí ó gba ládá látara ìlú yóò náà ọlọ́pàá fún wa ní àgbọ̀ yóò rẹ̀ tí ẹ̀rọ náà lánàá rẹ̀ tí ó bá já sí pé èyàn wá wò pé ẹran tọ́kọ̀ mìíràn ó ṣe gíní ó kéré ẹran yóò lè kárí àwọn èèyàn tálíbà tó rẹ̀ràn pín dáadáa àbú ẹlẹ́mi náà ra ẹran kan ó òun ni o máa ń dúó fún òdìdí fámìlì kan aláwọ̀ ẹni tó jẹ gbèsè ẹran ìkómọ tí ó wá sí pa ìjọ wá lè rẹ ẹran léyà kó wá pa ó sì fẹ́ràn sunna kalẹ̀ ọlọ́mọta fún alágbọ̀n yọ̀rọ̀ méjèèjì náà lẹ̀sẹ̀ ọlọ́run amájẹ́rẹ́ ẹja àpẹẹrẹ aláṣẹ ìsìn àwọn èèyàn tí wọ́n mọ́ láwọn jẹgbèsè ẹran yẹn ẹran kó mọ́ kó dá o àṣàkáṣà ní wọn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní kullu mawludin murtahadun bi aqiqatihi wa fi riwaya kullu ghulamin rahinatun bi ó ní gbogbo ọmọ tàbí rahinatun bi aqiqatihi ó dàbí kí àfi dógò kalẹ̀ pẹ̀lú ẹran tá a fẹ́ pa ẹ̀rọ tó wà ibi dógò ibi dógò ni pé ẹni wá pẹ̀lú ẹ̀rọ wa ibi dógò rẹ̀ ṣe ẹ̀gbẹ́ láyé ìgbà kan báyìí àmọ́ lọ́ra minerals lọ́dọ̀ àwọn soft drink lọ́dọ̀ àwọn ìyá tó máa ń ta nínú ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n máa ń ta ọ̀rọ̀ wọn àwọn ta ní seven fílẹ̀ rà gbà náà ṣe dábàá mú one hundred naira lọ kó láà ní gba balance ten fílẹ̀ rà wa àbí ọ̀ntìlù tábà tó dá ìbò padà ṣẹ́rí tí wọ́n ti nira tí wọ́n sì jì kalẹ̀ tó jẹ́ balance wa rẹ̀ a fi dógò ni o à ń retí tábà ti dáwò padà ká tó wá kílèmù thirty rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ tọ́lọ̀ bá fún wa ṣẹ́rọ̀ ọmọ yẹn èyí ti wá o ká tó lè kílèmù ọmọ yẹn pátápátá níwájú ọlọ́run láyé àti lálẹ́ kìyàmọ̀ ó dìgbà tá a bá tó pa ẹran fún ọmọ yẹn pàtàkì ẹran pípa ni so gbogbo àwa tá a máa ń bímọ ẹ máa nílò míì a máa bímọ ó máa lóhùn lágbára àti kó mọ kàrámọ̀ ọmọ yorùbá sì ó máa lóhùn fẹ́ orúkọ sí létí iná tó fẹ́ orúkọ sí létí sẹ̀mó ten kg three thousand five hundred ọ̀wọ̀dì àbílọ̀ náà tàbí sí nígbò tí wọ́n five thousand ní báyìí àwọn ojú wọn five thousand ó wọlé ẹja panlápálí kan eleven thousand two ó ṣe kí ni ó eleven thousand pẹ̀lú five thousand ó di èlò èèyàn fifteen two ẹ fifteen two mọ́tà dídí àbá <laughs> fifteen two ayé ẹ̀gọ́ ẹ mineral drink ẹ kírètì kan èlò mẹ́ta ní fìdí two thousand ó di èlò báyẹn eighteen two ata epo iyọ̀ tọ́bi ti ọbẹ̀ sí ẹ̀rọ tí wọ́n àmì ìtọ́jú sọ bẹ̀ṣẹ́ já tí wọ́n pa láti ìrọ̀ ní 5,000 àti gbogbo tí ó jọ bá fọmọ́ ó dèrò báyìí lórí 2032 2032 yẹn ó lè ra ògúnfe ògúnfe sì ṣe pa fún ìkòmọ̀ tó bá rò ògúnfe o tó bá ti kọ́ ògúnfe ó ti ṣetán náà ó ṣe kí ni dàmọ́ ó ti ẹ̀ẹ́ tó ra ti ẹpin fáwọn èèyàn wàhálà àti ẹni nígbà gbígbà mọ́ lọ́lọ́ ní pé gíní pẹ̀ràn bóòlù ọ́ ti ṣe ẹran tó bá ti wù ọ́ sí gíní sáàmọ́ sọnù ọmọ lọ rí bàjẹ́ kò bá wà wù ọ́ tọ́ bẹ pátákọ́ ti kú tán ọ ti gé ogbè wẹ́lẹ́wẹ́lẹ́ ọ ti kó sínú fírísà rẹ ìwà àtìyàwó rẹ ti ń jẹ díẹ̀ díẹ̀ níwájú ọlọ́run ọ ṣe gíní ọ fírí ọmọ oníbọ níwájú tọlọ́run ọ̀fúrì ọ̀ṣiṣẹ́ gínú ọ̀ṣì mọ́ríwọ́ àmọ́ ẹja mọ́tara wa sọrí níwájú ọlọ́wọ́ ti fúrì àmọ́sọ́rọ́ àwọn jẹ́ ọ̀rẹ́ rẹ̀ jẹ́ rẹ̀ ẹ̀sìn ẹ̀rẹ́ ẹnìkan sí yìí yẹ́ mọ́gàjì fún yìí à ń sàkó ẹ̀sìn wọn so ìyẹn ló fi jẹ́ pé ọ lè há tútù ọ lè há dídín ìdí tọ́lọ́ fẹ́ lò ní pé sáàtì pa sáàtì fẹ́ràn ọlọ́mọta fún adé àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́ ọlọ́mọta àjẹkọ́yé wa ọlọ́wà àyàtí àwọn àmọ́ fi ẹran yẹn kó wà lóun fẹ́ pa iléyà kọ́kọ́ pa àkúkọ̀ náà yanjú àkúkọ̀

àwọn mínà àfá lọ́jọ́ mẹ́ta péré ni àdífì kan àwọn náà sì gbára lé àmọ́ kò ní àìsẹ̀lẹ̀ tó kòrògbé báyìí so àdífì pé gbọ́dọ̀ mọ́ tọ́jú ọjọ́ mẹ́ta lọ kó làwọn fẹ́ lò kò jẹ́ ẹjọ́ mọ́rọ̀ à ń pẹ̀rẹ̀ tó lékè ní pé adébọ̀ àwọn amọ̀sọ̀lá àṣálá ó ní àyàmù tẹ̀síríkì àyàmù dàbà ó ní gbogbo àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó ń pa ẹran ni wọ́n lọ́ọ̀tà àdáhà náà Ah, àndá wà lè wá jẹ́ ọdún lọ́dọ̀ wa ẹlẹ́ wá jẹ́ inṣàlá ajẹ́ ẹ̀fẹ́ ṣe pàtí kékeré kan ayẹ́lẹ́ ṣe kìíní bá wùyẹ̀ wá àti mọ̀ sí ọdún yóò jẹ́ ní àbí orí kan tó yanjú ẹran tó ń jọ ọdún ó lè pẹ̀ àbí ọ̀nà àti ìjọ kejì ọdún tí wọ́n bá fẹ́ wá jẹ́ ẹran inṣàlá ẹ mọ̀ bọ̀ wá ní ìjọ kejì ìjọ kejì ọdún gbà nígbà gíga gbogbo mọ́kànlá àmọ̀ jẹ́ àwọn alábọ́dé

ẹran tí ó bá kán níwò gbogbo ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí là padà ṣàlàyé lọ́la insha Allah ta'ala àwọn àrùn mẹ́rin tó dájú kan olóhùn nípa kí ẹran mọ̀ wọlé à àwọn nǹkan míì tó bá ṣẹlẹ̀ ó kàn lè mọ́ tòótọ́ ni ẹran ló ẹran bẹ́ẹ̀ wọlé à ẹran tá a fún mọ́lẹ̀ tó lọ rí kan yìí fún rẹ̀ ó wá kán níwò ìwé ẹran bẹ́ẹ̀ ó ṣe kí ni jama ó wọlé à ẹran tá a lè pa fún yàrá ṣùgbọ́n kárí tí ó kàn wo ó ṣe gíní olóorí ní tí ọkàn lè wùlọ ọlọ́mọṣáṣá àwọn àdé ìbẹ̀ nílá ìta àmìràn sọ́hánà wọ́ta alágbàmọ́ni wa kalamu wa ìṣe wa fọ́lẹ̀ ọlọ́mọṣáṣí àlékọ́ ìmọ̀ àti àlékọ́ àgbóyẹ̀sì fún Allah ta'ala a máa pàdé ní alákọ̀ọ́ pa ìkọ̀kọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا